لن تقبل توبتهم ọlọ́lọ́ ní gba ìrònúkú àdáṣe wọn. Gbogbo ọgbà àdìgì náà ní wọn tó mọ̀ sí àdúgbò. Wọ́n sá ìgbàgbọ́ lẹ́yìn tí wọ́n ti gbàgbọ́. Kàkà tí wọ́n ìgbàgbọ́ sílẹ̀, àlékún ìgbàgbọ́ ni wọ́n tún ṣe o. Àyè sọ́nà lù wáyé. Wọ́n tẹ̀síwájú lórí àìgbàgbọ́ wọn ilẹ̀ màmá títí wà lóru mùsùlùmí láti máa ń gbé ó di kèfèrí kàkà kó padà ó tún tu yèmí nínú ẹ̀rọ ó tún gba oyè ní nínú ọ̀sẹ̀ kèfèrí pẹ̀lẹ́dẹ́ ti oríṣiríṣi ìràwọ̀ ìlédìká bẹ́ẹ̀ ni wọ́n tún gbogbo kọ́ lọ́rùn ike tí mo gbóyè nínú ọ̀sẹ̀ kèfèrí àwọn olùdíjà títí ó fi wá kú lórí ìṣèkèlè rí tó mọ̀ dáadó kó fọ̀ ó fi wá kú lórí ìṣèkèlè rí. لن تقبل توبتهم ẹbí rẹ ti tẹ̀lé ti tí gbogbo wọn yẹ sí gbogbo wọn dúdú lọ lójú ọ̀dà wọn ní jẹ ní ẹ̀sìn ìwà lọ́ba lọ́wọ́ ni amantu amantu sẹ́wọ̀n kò ní máa kò ní máa amantu ní amantu alẹ́ alẹ́ gbalẹ̀ lẹ́nu kékeré. لن تقبل توبته سبحان الله وأولئك هم الضالون أمرت يدسنا إن الذين كفروا بعد إيمان ثم ازدادوا كفرا فإذا ما ازدادوا ما تكتب إليه إيمانهم فذلك نعم فذلك تجمع يكون كل ما تكتب gbogbo sẹlẹ bá ṣe àti ọba kàkà tó túra wọn sí tòmẹ́tẹ́dò kókòrò wọn tún sàlékún tẹ̀gẹ̀dẹ̀ yìí. bẹ́ẹ̀ ó ti tẹ̀gẹ̀dẹ̀ yìí yẹn débi kan ó tún wá òkú yẹn gbogbo búlọ́ọ̀kì yìí ọ̀hún ọ̀gá kó dàgbé yìí bá a. bàbá yìí kò lé tí wàá lọ́wọ́ wọn náà kú wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjà abẹ́lé ìlú náà mọ̀ láì tó kúrò láti wọ́n tó ọlọ́run kò ní gba tuntun bá ìlú wọn kọ́ àlọ́ wọn kọ́ ọ̀nà aláwùjọ o ti jẹ́ mùsùlùmí o ti kèfèrí o ti jẹ́ mọ́lẹ́yà lẹ́yìn Muhammad sọ̀rọ̀ wà àlùbá ìṣẹ̀lẹ̀ kó tó jọ mọ́lẹ́yìn Jésù ọlọ́run kò gba tuntun bá wọn. wọ́n kúlẹ̀ ìkà bídà àwọn kan lè tó sí i. lẹ́sìn gbọ́dọ̀ kó fẹ́ sùn fún ìyẹn gbọ́dọ̀ kò ní gbà yọ lójú àmì àwọn àìsí ẹ̀ mà bọ́yá o lè fẹ́ tú bá lọ́jọ́ ọlọ́run ìgbà gẹ́gẹ́ bọ́dọ̀ ti sọ nínú àkùrọ̀ náà. وليس التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ìgbà ronúpìwàdò sí fọlọ ẹni tó ti wọn tó kú ọ̀daràn wọn tó kú ọ̀daràn gbèsè ayé wọn tẹ fíríkì wọn kọkọ wọn pàṣẹ ìfì wọn mọ ọba olùwà àtọjọ fún olùwà àtọjọ fún àtọgbẹ èmi tó bẹ̀rẹ̀ lọ wáyé o ní báyìí ìdí wọn ti wá kò sí ti pè ní àgbọ̀lọ́ àbítọ́lọ́ ní gbé ní ní gbé ní gbé ní pẹ̀lú ìdí wọn yọrọ ọlọ́dọ̀ ní ìgbà tí gba ẹ̀ tẹ́lẹ̀ fún gbogbo ọjà rẹ̀ ló ti ń dẹ́sẹ̀ ìgbà tí wá dé àwọn àtúntò máa tẹ́lẹ̀ lọ. ṣé àyà ti dẹ́sẹ̀ wà mọ́ kò sí mọ́tò lágbára tó ti dẹ́sẹ̀ tó ti pín. wàlẹ́lẹ́ni ẹ̀yẹ mú tóun lọ bẹ́ẹ̀ àdìgbà ló kù àdàmẹ́sọ́ fún wọn kékeré tàbí fún wọn kékeré wọn kù à tẹ ọkọ orí ikú àti ọkọ orí ikú dẹ̀mọ́ ọkọ orí ikú àti ọkọ kẹfẹ́ ẹni tó kún kẹfẹ́ ẹni máa ń dà á lẹ́sẹ̀ lọ́wọ́ nìyí káfíà ẹni tó kún gbà tó jẹ́ kẹfẹ́ ọlọ́run kò ní gbà tó tù bá torí ti ilé ilé lọ́lọ́ ta bẹ́ẹ̀ iná lọ́lọ́ ta ọlọ́run bá lọ́lọ́ ní gbà tó tù bẹ́ẹ̀ tó bá kú. nígbà tó wà pé kò sì ní ìgbà síbẹ̀ ní tó gbogbo ọjọ́ ayé rẹ̀ dẹ́tẹ̀ ọwọ́ àtijọ́ ọgbọ́n wa ní tó tó mo tú balẹ̀ ọ̀làdìkà àtẹ́dìnà lẹ́kùn àdáàdà ìlínà ọlọ́run láwọn ẹgbẹ́ yẹn àwọn gbàngbàngbàngbà lápèsè àti ìtàní tí o lápèsè rẹ̀ lẹ́yìn lọ́mọ táwọn bẹ̀rẹ̀. ọlọ́run ní ìnàlẹ́dínlẹ́gbẹ̀fọ́ wọ̀ máa tó wọ́pọ̀ kọ́ فلم يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصر الآن في وتواصل لا يسمع نقول الإنسان لكفر كما تواصل كفر àwọn ṣe ما wọn ti kún kéde tí wọn bá ní ìsìnyà ti gba rẹ nìkan. tí nǹkan yẹn wá ń jẹ́ burúkú yìí gbogbo bílẹ̀ ti tẹ̀sẹ̀ tó. ní góòlù gbogbo bílẹ̀ ti tẹ̀sẹ̀ tó ni wọ́n ní ní wúrà tí wọ́n bá ná láti fi gbara wọn lẹ̀ níyà náà ọlọ́run bá lọ́wọ́ kí gbà lọ́wọ́. إن الذين كفروا lẹ́gbẹ́nu àwọn tó ṣe kèfèrí wà máa ń tún wọn kó fà tí wọ́n ti tún kú nígbà tí wọ́n jẹ́ kèfèrí fẹlẹ̀ ní ó kó balẹ̀ mi ní àhàdéhìn mélòó ọ̀rọ̀ ìdẹ́ ẹ̀bẹ̀ni wà lọ tẹ̀lẹ̀ bẹ̀. ọlọ́run kò ní gba ohun tó tí ó kún gbogbo ìpẹ́ tó kún gbogbo lẹ̀ ohun tó kún gbogbo lẹ̀ ní góòlù ọlọ́run kò ní gba lọ́dọ̀ ẹ̀ tí bá a tiẹ̀ fẹ́ firu rẹ̀ ti ra padà fún rẹ̀ ọlọ́lọ́ ò ní bá a wọ́n bá débẹ̀ àná wọ́n bá débẹ̀ bá débẹ̀. أولئك لهم عذاب أليم أولئك قولوا فوق من ذلك قلت لهم هو رحيم tí wọn bá ti tún ní àyè gbà kí ló dé ọlọ́run torí pé ìyá ẹlẹ́sẹ̀ lérò láti fèsì lẹ́yìn wa wọn máa lẹ́kọ́ mẹ́ta ọ̀sẹ̀ yìí òsì ní ní aláǹsì tí ó yọ wọn kò lóun náà òní ní aláǹsì tí ó yọ wọn kò lóun yà òní ní aláǹsì tí ó kò wọn wọn má jẹ ọ̀kan nínú ẹni tí ọlọ́run tó kò rẹ̀ rí mà lọ́la tó yà الإمام أبو بكر البزار الحافظ هم يدوروا مثل عبد الله بن عباس رضي الله عنهما أن قوما أسلموا طوي حب الإسلام ثم أرسلت ليلة إن وصفوا الإسلام أسلموا ثم ارتدوا حب إسلام أي وصفوا إسلام ثم أسلموا أي وصفوا إسلام ثم ارسلت ميلا قلت كويس نعم سيظهر لي ودعنا الدين اسلم ثم ارسلت ثم ارسلت ثم ارسلت قلت كويس لا ودي كفيري قلت فارسلوا الى قومهم يسالوننا wọn ara wọn na ṣe sáwọn èèyàn pé alábìbí àlùkò ní gba ní pẹ́ wá tẹ̀wọ̀n kékeré ètò síwájú kó sì kékeré lẹ́yìn sáàmù wọn wọn ara ṣe lọ sí nínú ayé àti wọn náà ilẹ̀ ní báyìí ọ̀gbọ́n rọ̀ ní. Ìgbà òkú ẹ̀ tó bá tún bá ó sì nà tó ti rú fi ọlọ́mọ rò pé. Ṣùgbọ́n àwọn ilé ìgbé wọn ti yàtọ̀. Mùsùlùmí ni wọ́n wọ́n ti gbèsè. Wọ́n ti gba Islam kó tó tún gbèsè. Wọ́n ti bẹ́ẹ̀ lè lọ ẹ̀. Wọ́n wá rántí. Wọ́n rà wọ̀nyí ọ̀gá ní ìṣòwò àlọ́ àlùsílẹ̀ àmọ̀ ọ̀yà ń gbé ọlọ́wọ́ إن الذين كفروا بعد إيمانهم بل جزاء من يقولون ثم ازدادوا ليلة مسوان على سوان لأبو يعني في كان بأبو رحمة سيطر لن تقبل توجده لن يقبل من أحدهم لن تقبل توجده رغم الله سبحانه وتعالى وأولئك هم الضالون طب ọlọ́run tó wá pé pé ẹni tó bá fún wa tọ́jẹ́gẹ́ fèrè lásìkò tọ́jẹ́gẹ́ fèrè ní pípa náà lọ́wọ́ tó ti lọ fún àwa wípé yá yóò lẹ́bi náà àwọn ìṣòro lọ́wọ́ kápẹ́tọ́ káàkiri wọ́n lẹ́sẹ̀ náà. إلا وأنتم مسلمون ọ̀rọ̀ ńlá ni ẹ̀pá ìrọ̀lọ́ ti pa pa fún báyà ẹ̀ lọ́ kú àyà nígbà tẹ̀ jẹ́ oṣù yẹn ti ẹ̀ lọ́ gbà láti jẹ́ ti kú orí yín mú lọ láì jẹ́ oṣù yẹn kú gbogbo ọjọ́ ayé rẹ̀ láwọn ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ tọ́ ọlọ́run wọn sọ nípa àwọn ẹ̀kọ́ kú ní kékeré ike ìgbà tí fẹ́ẹ̀lì kan ni wọ́n ní owó tó pọ̀ tó bílẹ̀ tó fi fẹ̀ tó lè ní góòlù tọ́wọ́ ti fẹ́ láti ná góòlù yẹn láti fi rárá rẹ̀ padà kúrò nínú orí kúrò sí oríire kúrò nínú náà lọ sáré tẹ̀lé kúrò nílé ìrànú ilé ìyà lọ sílé ìkẹ́ ilé ìkẹ́ ọlọ́run bá yẹn kúrò nígbà tó tó bí àárọ̀ ìyẹn tí mo gbẹ tó wá kú nígbà tó ṣe kékeré ọlọ́run ọba kò ní gbà kan lọ́wọ́ rẹ̀ láéláé kọ́lá tó ṣe ike ìtọ́ná ọ̀pọ̀ ó tóbi lẹ́sẹ̀ ti fẹ̀ tó ní gbòòrò ọlọ́run kò ní gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí fi àlẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam nípa Abdullah. ابن جمعان ومن يقري الضيف أما السياق ولا لله ويكف العين أما السوء أو يرد له أما قول من يرى ويفعل الطعام أدمغهم على الوجود هل ينفعه لا؟ تقول كيف لا فعل فقال لا أنا بنقول الخلاف إنه لم يقل يوما من الدهر تريد السجق لليل بصيبه رب اغفر لي خطيئتي يوم الدين وصراط الله في ولو أن لجان في أقول جمع سجد من مدر من القيامة àìjẹ́ kó irú àdúrà yẹn nínú ìdílé gbogbo dáadáa ṣoṣo wúlò ẹnìkan wá ní kí gbogbo òkú mùsùlùmí tó kú iná ló ti mọ̀ lọ́wọ́ àdúrà táwọn lọ́gbẹ́ owó rí ẹ̀kọ́ fífi. Kátó alábọ̀kọ̀ رب اغفر لي خطيئتي yẹ̀wò àti pé wọ́n lọ sí àforíjì àwọn àṣìṣe mi fún mi lọ́dọ̀ rẹ̀ dàgbéyà. wọ́n ní torí púpọ̀ sọ bẹ́ẹ̀ lọ́nà ọ̀sẹ̀ ní ìgbà gbogbo dáadáa ló ti kù sí dáadáa fún lọ́dọ̀ rẹ̀. àwọn náà sì gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ní òwe ọ̀pọ̀lọpọ̀ òkú mùsùlùmí ló ti kú òwe àti àwọn akẹ́kẹ́ ní wọn àwọn àlùfẹ́ náà. ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé lẹ́yìn tàbí wọ́n máa tẹ̀ káfíà ìtumọ̀ yẹn kékeré ṣe mùsùlùmí kékeré lórí ìlúfi ìtumọ̀ ọ̀rọ̀ ànábì sọlọ́wọ́ àdúrà nìjọ. òṣùmọ̀ ẹ̀ ẹni ló lẹ sọ ọ́ kékeré lé lórí. tó a ní ibi kò ní yẹ. wọ́n láti ní sọlọ́wọ́ àti sọlẹ̀ wọ́n láti ní sọlọ́wọ́ àti sọlọ́wọ́ àti òwe ní ìgbọ̀ngàn lójúmọ́ ibòmí ìgbọ̀ngàn lójúmọ́ ibi nínú ìwáyà mi tó bá ṣe kò rí gàgà iye tí máa wú gan kò ló ń kà ẹ̀yin náà ó sì dájú pé ẹ̀ma kọ́ọ̀tì ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ìṣẹ́lẹ̀ gbogbo yìí náà sọ̀rọ̀ àforíṣi lọ́pọ̀lọpọ̀ lójoojúmọ́ ẹ̀ ń tọrọ rẹ̀ lọ́dọọlọ fẹ́ bá ti débẹ̀ ẹ̀ ẹ̀dẹ̀ ilé yìí ẹ̀yin tọrọ àforíṣi tí èèyàn bá wá ya sọ́yà wọ́n dájú pé èèyàn máa sọ̀rọ̀ àforíṣi lẹ́yìn gbogbo òun kọ̀ọ̀kan استغفر الله استغفر الله استغفر الله قد قدسك اللهم انت السلام ومن السلام تباركت يا ذا الجلال والاكرام استغفر الله بكنا لا يقولك لا يجب نمر هو فيغفر الله تقول ربي اغفر لي tí ẹ bá mọ gbogbo àdúrà yẹn ní máa sọ rọ́bìdẹ́rù fẹ́rẹ̀ rọ́bìdẹ́rù fẹ́rẹ̀ rọ́bìdẹ́rù fẹ́rẹ̀ ó ti tó. à ń sọ̀rọ̀ àforíṣi náà wàlhámdùlélà táwọn àti àti eléyìí dáná ti sọ àyàbí ẹ torí ìdílé àtúntò fọlọ lórí ìkẹrẹ àti islam. torí ìdílé eléyìí báyìí eléyìí ó fi hàn wá pípé wọn tara wọn jẹ ní àwọn ata ní àwọn pèpèrí wọn tara wọn jẹ ní òsín kẹkẹ tí wọn rí wà lọ́dọ̀ lọ. bíi tí wọn ti góòlù lásán bíi ti góòlù lásán ọlọ́run sọ ọ́nà ayà mi pípé wà lọ́dọ̀ kò bá lómi náà á jẹ́ lórí ń bá òhà. شفاعة ولا هم ينصرون kòsí kẹkẹ tí wọn bá lọ kẹfẹ níjọ fi dà lọkìyàmà kòsí sẹni tí ó fi kẹfẹ kẹfẹ níjọ fi dà lọkìyàmà tó wúlò ìsìnkẹ fún mi wúlò kẹfẹ níjọ fi dà lọkìyàmà torí jẹlẹ ọlọ́run bá ní ẹnìyàn lẹni ẹnìkan fọwọ́ nínú àyà mi. إن الذين كفروا بل زادهم كفروا لو أن لهم ما في الأرض جميعا jọ̀wọ́ mo ti tó islam rẹ mẹjọ ọba ti ràn ọ lọ́wọ́ mo ti tó islam rẹ mẹjọ ti kẹfẹ rí ọ lọ́wọ́ Ọlọ́run bá ló gbọ́ wa sọ̀rọ̀ yìí ó ní kí ni nàìjíríà ṣàkóso. لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منه ولهم عذاب سبحان الله ولو àwọn ẹni tó bá ìgbàgbọ́ sọ̀rọ̀ tó bá ti di àwọn tí wọ́n tún wá nílù rẹ̀ míì pẹ̀lú ẹ̀ tó jẹ́ plus and two. Ǹjọ́ wà lókè ìgbẹ́kọ̀ àbí ọkọ̀? Ọkọ̀ ní ìyàbá tó ra ní àdúgbò ìlànà ọkọ̀ àbí ọkọ̀ tó wá ní gbogbo òkè ọ̀rá ìlànà ọkọ̀ àbí ọkọ̀ tó bá tún wá ní gbogbo òlú yìí ọkọ̀ àbí ọkọ̀ ó tún wá ní ọdún ọ̀sán là ọkọ̀ àbí ọkọ̀ ọ̀nà àbí ọkọ̀ kátó wá pé nàìjíríà lè já ẹjọ́ bá Áfíríkà kọ́lọ̀ ń dájú ẹni dáadáa kó subhanallah, wá ní gbogbo Áfíríkà tó hàn wá the continent of raw material kó tó Asia kó tó wá Australia Europe ọlọ́sùn wa ní kó tó ليفتدوا به من عذاب يوم القيامة وقل فيه ولا توافر له حدا لا تمشي يوم القيامة kókó gbogbo ẹ wá kó ọmọ náà wọn fẹẹ fi rárá àwọn padà sẹlẹ ọgbẹ tí màá di sọlá nínú ìyá lọ pé kì í ọlọmọ tí wàá lọ náà rẹ ọjọ́ adájọ́ àmọ́ adájọ́ ti di ẹjọ́ dájú ó ní òun àti wọn kéésì yẹn oṣù tó fẹ́ fọ́ ọ́ march àwọn èèyàn ti wà ní august ní ó tún march yẹn sókó tó wá ní march yẹn ìmọ̀ pé ẹ ẹ̀wọ̀n tó lè lò wọ́n bá lọ bá adájọ́ lè tẹ́lẹ̀ yẹn lọ́dọ̀ tẹ́lẹ̀ rẹ̀ wọ́n bá gbé wọ́n tó máa sọ kí kọ́ nọ́mbà lẹ́nà àgbẹ̀ lára àgbà ọkàn gbèdé náà ní bàbá yìí ẹ̀yin wo sàtà wọn ṣe jáde wọn bá fi mọ́tò àwọn kan ti lù sí gbogbo ẹ̀kọ́ fún one thousand dollars ẹ wo bí ti jẹ kú wọn kó wá láti ẹ sábà fún ẹ̀rọ kí ló ní káàdì ọ̀rọ̀ ọmọ tí ẹ àjọ ìkíkẹ́ ti máa ti náà ẹ ti máa lè lù jẹ náà nìkan. sọ́wọ́ ìṣe yẹn. gbogbo ọdún yìí padà yàrá ni pé wọn lọ gba lọ́yà tó dáńtọ́ àwọn kọ̀ ló ṣe ìdíje sí wọn pa ọmọ wọn sùn láyé wọn ti dáhùn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó ṣẹlẹ̀ wọn lọ wọn lẹ́sẹ̀ tó torí délé àti sáàjẹ torí kíni mọ́tò and ringgit tó bá a lọ ẹ wo bí wọn ti ṣe wọn ẹ̀wọ̀n tó wọlé ẹsẹ̀ wọn nínú búùtù àbí ẹ̀kọ́ ọ̀rọ̀ ní gbogbo ilé ayé táyì tù tí àwọn kékeré bá kú wá láti gbára wọn lẹ̀ máa tó o ṣe lẹ́mí inú ọmọ tẹ́ ọlọ́run ní ìgbà lọ́dọ̀ torí tẹ́wọ̀n sọ ọlọ́dọ̀ ọmọ òkèèrè sílé àwọn òkèèrè nínú àgbègbè kan gbára dálẹ̀ kan wọn fara yí lẹ́kọ̀ọ́ wọ́n sì forogún wọ́n sì bẹ̀rẹ̀ pàtó ogun fún inú ìjọ ṣùgbọ́n ọkọ ọkọ. ọlọ́dún òní ìgbà lọ́dọ̀ wọn. wọ́n ẹ̀kún àdẹ́kùn tẹ̀lé ìyá tí wọ́n ta ní yóò ṣe fún ọ tó bá ti lọ́la òkè yá. ìdí nìyí tó ti jẹ́ pé gbogbo tó tẹ̀ bá ti ti sáyé téèyàn ti rí pé iná ni òun bẹ kò sí yòrò èèyàn ti sáyé èèyàn rí rí pé òun ti fún bọlọ ọmọ bá kọ ọmọ tó fẹ bọlọ ìdẹ̀ra náà lọ́wọ́ bá ti kọ́ àmọ́ owó kọ àkúndẹ̀ra àìní kọ àpáwò àmì bí ìmọ̀ máa sọ̀rọ̀ bá ti kọ́ tó bá jẹ́ sùn. ìjọba ìdẹ̀ra lójoojú lójoojú oní ẹ̀kí ọ̀gbà rẹ̀ ní mùsùlùmí ó sì fún ọ̀rìn ilẹ̀ tó wọ́n fi jèrè lọ́la kìá. ìjọ ń pè ní àkókò lóṣooṣù oní ẹ̀kí ọ̀gbà rẹ̀ ní kó sì máa máa ìrìnà tó fi là lọ́la kìá ilé ìtàn fi là lóṣooṣù lọ́la ọmọ kàwá tọ́ ọ wá nínú ìgbàwọ́ rẹ̀ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ náà. رحمه الله تعالى إن أمري أنا في المنام أنا أعطي نفسي أنا ما أقرأ أكد النبي محمد صلى الله عليه وسلم الذي يقول للرجل من أهل النار يوم القيامة أرأيت لو كان لك ما على الأرض من شيء أقلت مبتدئا به إن جدك شيء nǹkan kan bẹ lọ́dọ̀ rẹ lónìí nínú ìgbà ilé ayé ṣé ó sì rárá rẹ padà sí ìyá lónìí àbó sì rárá rẹ padà nígbà tó wà nínú ẹ̀ wọ́n mọ̀ sílé ìgbà lọ́nà tí a wọ̀ ànábì mi fẹ́yẹ̀ kó o nà ọmọ náà yọ̀ lórí bẹ́ẹ̀ ọmọ náà ọmọ lórí bẹ́ẹ̀ kọ́ kí ni ọba tó sọ àbí kí ni ọmọ náà ọba tó sọ ibi tí a bá fún ọ ní ìkẹta nínú nǹkan ilé ayé tí wàá lò láti fi gba ara rẹ lẹ́yìn ìdàbò nílò yóò dà fún bẹ́ẹ̀ máa àmì ìṣòro wà lóṣù náà wọn yóò fún bẹ́ẹ̀ máa àmì ìṣòro yẹ kúrò lọ ọlọ́run ló wà pẹ̀lú mi. قد أردت منك أهون من ذلك. أنت ما تقول له أوكي لي ẹni dá aṣọ sáájú. Ntí mo kọ olóòrò rẹ̀ ní ẹni kò ṣe lọ, ó tún kéré bí kò ní nǹkan ẹni ayé kò fẹ́ tura ara rẹ̀ padà nínú náà. Ntí mo kọ olóòrò rẹ̀ wọ̀n mọ́ àlù, ó kéré sí ebí. Kọ́lá àtọ́sọ àdéhùn fi wá rí ẹbí ká ààrẹ. Tẹ̀sí mo ti gba mẹ́jẹ̀ mú lẹ́nu rẹ̀ nígbà tí wọ́n ti bẹ ní bàbára àti bàbá ńlá rẹ̀ Ádámà. Àlàfíìsì ikú pọ̀ gbọdọ̀ sí ẹ̀kọ́ sí ìyọ̀ lọ. fa àbẹ̀yìntà ilẹ̀ ẹ̀dọ́ tó ti kọ̀ ẹ̀yà tó kọ̀ sẹ́wọ́ sí ìyọ̀ lọ. ṣé wọ́n ti sẹ́wọ́ sí ìyọ̀ lọ? ó ti yà ní. gbogbo aláṣẹ dáhùn ṣe fi o ìmáàmù bọ̀kárẹ̀ tó ti nà gbé àdéhùn jáde. gbogbo aláṣẹ dáhùn ṣe fi wá sí ọlọ́run. ikú àti sẹ́wọ́ sọ̀rọ̀ dáadáa láyé. tọ́lọ́nà kọ́kọ́ ti kọ́kọ́ pàwájọ gbogbo ọ̀pọ̀ àwọn ayọ̀ fún bàbá àti bàbá ńlá wọn ádámù. وأشهدكم على أنفسكم ما لست بربكم قالوا بل شهيدا ohun ọjẹ́rìí lórí ara wọn gbogbo ara jẹ́rìí lórí ara wọn pékè sì ni lóluwa ẹgbẹ́ gbọ́dọ̀ máa ṣe àti bẹ́ẹ̀ ni wọ́n lóluwa wa ta gbọ́dọ̀ máa ṣe láti lọ sọ bàbá tó yára àjẹ́ ọ̀gá ni tẹ́tẹ́ kí ló ti ta sí ní ayé tó ti gbogbo wò sí náà kí ló ti ta sí ní ayé tó ti náà kílẹ̀ wá sí láyé kí ló ti ta sí ní ayé tó ti náà kékeré yìí lọ́pọ̀ jù wọ́n tó wọ́n ní ẹgbẹ́ pẹ̀lú ìṣòwò ní kékeré pẹ́ wọ́n tó ọ̀nà pẹ́ wọ́n tó ọ̀nà ní mùsùlùmí kékeré jẹ́ torí kékeré pọ̀ sí máa mùsùlùmí kàn ìgbà tí wọ́n bá ti ráì fún àwọn àwọn ẹwà tiẹ̀ ó fi kó lè ba àgbẹ̀ pé lóòótọ́ ní déètì kan bẹ́ẹ̀ lájọ tí wọ́n lọ fèsì ìlàyé tó ọ̀bá mọ̀ bẹ̀ rìn káàkiri ayé kò kọ́kọ́ fún China o China one point three billion ẹgbẹ́ bílíọ̀nù ọgbọ̀gbọ̀rẹ́ àbí ọgbọ̀gbọ̀rẹ́ mùsùlùmí mélòó náà China gbogbo pátá oṣù three hundred million ebi arúgbó gbogbo oṣù three hundred million lọ àti pẹ̀lú díẹ̀ náà ìjọ wà ní ìwà wòye bílíọ̀nù bílíọ̀nù pọ̀n kìíní kan wá pọ̀n kìíní kan bílíọ̀nù náà làwọn ẹ̀yà náà tẹ̀sí lọ́kọ̀ wà wọ́n ká yín jọ mùsùlùmí lọ́ọ̀ àlàyé wọn kiri àwọn rọ́ṣíà mùsùlùmí èlò náà láàrin ìwà lóru lẹ amẹ́ríkà usa mùsùlùmí èlò mélòó náà láàrin láàrin sọ́ọ́nù ṣe yẹn mùsùlùmí mélòó náà láàrin canada mùsùlùmí mélòó náà láàrin europe mùsùlùmí mélòó kọ́tà wọ́n mú iye nọ́mbà wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ tí ọ̀pọ̀ láàrin ọmọ nọ́mbà àbẹ́ bàbẹ́ táwọn yẹn bá pọ̀ ẹ ẹ àwọn yẹn lọ jàrá mélòó nọ́mbà jàrá àwọn yẹn jantirẹlẹ mélòó jantirẹlẹ bíbá àmọ́ wọn kọ ẹ ní kàlọ́ ní wọn ní kàlọ́ tó bẹ́ẹ̀ ni àwọn ọkọ áfíríkà yìí wọn ni kọ́rọ́ tó islam ó ní continent islam àti asia ibẹ̀ mùsùlùmí tó fìlà yìí asia náà dáwà wo agbára àwọn ọ̀rẹ́ lágbára nǹkan mélòó ni wọ́n lè jọ ìgbà sẹ́yìn náà ìdí àtàkùn sọ̀rọ̀ sọ̀rọ̀ àbẹ́sí àlàó yóò náà. àwọn áfíríkà wọn pè ní islamic continent nítorí gbogbo ẹ gbogbo ẹ mùsùlùmí lọ́pọ̀ jù nàìjíríà wà lè pọ̀ ní gbogbo áfíríkà ní pípọ̀ mùsùlùmí followed by egypt. Sẹ́nu kí a ṣe kò sí fún Nàìjíríà náà. mélòó ní àjọ mélòó ní ó egypt ńlẹ tó ti sẹ́kọ̀ àti òkèèrè tó wà pé láwọn ọ̀pọ̀ àwọn nàṣọ́ra egypt gbogbo ńlá iná tó lọ sí àlọ́ àyè tó mùsùlùmí àmọ́ra ti lọ. torí délé ìgbà yìí ìwọ tí wájú mùsùlùmí yẹn wò ló ṣe ìdáhùn rẹ̀ pípọ̀ ọlọ́jà. ṣùgbọ́n yín máa ń yẹn lọ́jà. Àtijọ́ mùsùlùmí làárọ̀, àtijọ́ mùsùlùmí lọ́sàn-án, kọ́nà ọ̀jẹ̀ kí àtijọ́ mùsùlùmí kalẹ̀. Nítorí pé ẹni tí ó bá kú ní mùsùlùmí lórí rẹ̀. Kéwà tí máa sọ gbogbo wa, kọ́jà kan kọ́kọ́ fi sí náírà tó tún kú orí rẹ̀. Lókè ìgbà tó bá kú ní mùsùlùmí. Because at the end of the day, ọjọ́ kan sọ̀rọ̀ àtọ́lọ́dún kan yọ nítorí máa yẹ kò sí sáré jẹ ọlọlá ẹni tó kú kébé ẹ wọn lọ bá tẹ àwọn wà ní kíkẹ àti gbogbo tẹ bá ń wá tẹsẹ ní sàrà ní ilẹ̀ òní ìgbà lọ́rọ̀ nǹkan wá ní how fast is the Quran kú ní àwọn àti dòdòdò tó I tí gbogbo àdúrà àwọn yẹn yóò wá wọn náà yẹ ọ̀dọ̀ àlùfáà náà wọn kọ́sá ti fún bèbè pẹ́rín. tọ́ba ti fún bèbè yìí kó nà ọmọ àti láwọn ọmọ ìyá rẹ̀ lọ́lọ́. òṣùwọ̀n mùsùlùmí tí wọ́n bá ti fún mùsùlùmí alihamudulilá ìtumọ̀ àtúntò ọ̀dà ṣé ọlọ́dà ń bọ̀ ọ̀dà ọ̀dà ìtumọ̀ rẹ̀ ní ọlọ́dà àtúntò mùsùlùmí. àmì ẹ̀dá ṣùgbọ́n rẹ̀ burú ẹ̀ẹ́ ìṣẹ́jú ilẹ̀ ìdílé tó pa ọ́ ilẹ̀ tó lò bí lọ fún olójú olùlẹ̀ nílé ní ìtàlá náà ẹni tó kú kéde lásán náà lọ dá ìrìjọ́ mi náà kìí hàn àti láéláéláé ẹ ní ìtàlá tó kú mi náà ẹ lórí máa ń lò tó kàn ní ma ìyẹn bí ìtẹ̀lé ti ń bẹ láti ọjọ́ lọ títí tí ọ̀wá ní sẹ́mà yóò kàn fún wa yóò lò fún wa torí ẹ àwọn ẹni ńláńláńlá yẹ wọn ti ńlá láyé nígbà tó lè pé kìí ṣe ẹsẹ lẹbi wo ní ní ńlá wọn wá yẹ bàjẹ́ lọ wọn yẹ pẹrẹ bàjẹ́ lọ lórí wọn jàmọ kàn ẹgbẹ́ tó lọ sọ náà lè ti wọ ibi bẹ́ẹ̀ olóòtú gbogbo tó ọba yìí ní ìtàlẹ̀ ayé gbàrà rẹ lẹ lónìí ó sì gbà tó pé tí wọn tọrọ lọ́dọ̀ rẹ kó kéré sílé mọ́tò ọkọ láti wa ètò mọ̀tọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ kó kéré sílé ìmọ̀ ọ̀pọ̀ láti ṣe wa mọ̀tọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ kó ọmọ ẹ̀sìn lé mi nìkan kó ọmọ ẹ̀sìn nìkan tó rú pẹ̀lú ìyá ọlọ́run wa ìmọ̀ ọ̀pọ̀ láti ṣe èèyàn lè lọ́wọ́ lọ́gbà àkèrè ẹ̀tún àti ìmọ̀ nínú ìsìlámù alátàgbẹ̀ èèyàn lè lọ́wọ́ ìṣẹ̀gbọ́ fún lọ wọn tún kéré àwọn ọmọ pé ẹ̀sìn mọ̀ fáwọn ìṣẹ̀gbọ́ táwọn kó tà ní bẹ́ẹ̀ ni oríṣiríṣi ló ń tà pẹ̀sẹ̀ ìgbà tó bá tó wá sẹ́yìn gbogbo ẹni tó bá fẹ́ fi ń ti tọ́nà ọ̀pọ̀ fẹ́ tọ́nà ìgbé rẹ̀ lẹ́kọ̀ọ́ olú ààrẹ fẹ́ tọ́nà ìgbà. kí ẹ̀ bá fẹ́ fẹ́ Islam kó ti lójú méjèèjì ẹni tí bá sì ní fẹ́ Islam kó fi ra rẹ̀ kọ́ mọ́ sí àwọn ìsúnmí jẹ kọ́ kó wọn sí wàhálà káwọn ọmọ lọ fún ìsìnkè fèrè lánàá tó là ń lọ. torí ìdí eléyìí dá ẹ̀yà àti àwọn títí islam wa káwọn títí islam wa ìgbà tó lọ́wọ́ bá ní wòlẹ̀ ìkẹlẹ́ ọ̀gbìn àti ẹ̀gbọ́n nàbí ìyá ẹlẹ́sẹ̀ ilé ìwòlẹ̀ fún wa wọ́n máa lọ fún mi náà rí òsì ní aláàbò kíkà tó ti ẹ̀gbà máa lọ sí ọ̀tá mi wọn torí bí ọ̀rẹ́ ayé ti rí àtúntò àgbéyàmọ̀ ẹ̀ ìtọ́lọ́ bàbá mú yẹn láyé rí tí wọ́n kẹ́sùn sí lẹ́sẹ̀ náà fi máa kà sí lẹ́sẹ̀ ọlọ́pàá ó sì máa pé ọ̀rọ̀ yóò ti parí àtúntò bí kọ́ọ̀tù lọ dáná tó báyìí lọ sí tó báyìí àwọn ọ̀gá náà máa há àbí ọ̀pọ̀ ìlú tọ̀ àwọn yóò mọ àwọn òkàlẹ̀ tí ó tó dojú kọ àwọn ọlọ́pàá lórí ọ̀ràn náà kàtẹ́lẹ̀ ìlọrin wà lọ́wọ́ àbúrò kan tó pàtàkì láwùjọ táwọn ọlọ́pàá náà máa bẹ̀rù títọ̀ táwọn bá gbọ́rọ̀ sílẹ̀ nílé tó bá ti wàhálà ní ìfẹ́ olóògbé báwọn ọmọ ẹgbẹ́ ó sẹ́yìn bàbá ọ tí ọba sẹ́yìn ọ̀rọ̀ máa ní pọ́ńtò ó kékeré kan àlùbẹ̀ ẹ̀kọ́ ni wọ́n á rà sí inú alọ́kọ̀ wà sílẹ̀ nígbà tó wà sílẹ̀ wọ́n lè máa máa pápá kọ́kọ́ máa ná fúlẹ́kù á ọ̀ṣọ́lá bàbá wọ́n ti fún lù tí ó ti lọ mi tẹ̀kọ́lá náà ti sábà ti gbé máa gbé ẹ máa òbó òbá wò lò ẹ mú ẹ sọ tẹ́kẹ́tẹ́kẹ́ sí lọ́wọ́ ẹ sọ sí lẹ́sẹ̀ ثم الجحيم صلوه الوقتنا جحيم ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه لين يكون الجن تجري في جزء الجن منه والله يتعقل عليك ما هو سبب kíni fún òfìdí nígbà tí a lọ pé màá do màá tó tó ha sọ̀rọ̀ sàlùkì yà mọ̀ yá ẹ yà tó sílẹ̀ ayé mi ọlọ́ni wọ́n máa lẹ́hùn mí nà bẹ̀rẹ̀ ó ní ní alára ó túmọ̀ sí pé gbogbo ẹ̀sẹ̀ tí wọ́n dà láyé tí wọ́n ní lẹ́nìkan gbèdé ìyẹn lọ́la ìyá ó tó sọ́ra fún àbí ó tó sọ́ra fún ó tó sọ́ra fún tó màtọ́ máa lè màmá lọ fún mi náà sọ̀rọ̀ ẹni tó bá ti kẹsẹ̀ yìí kò ní yàrá èyí gbogbo kẹsẹ̀ yìí náà lọ́kà àbí wọn lọ́kà láyé wọn lọ́kà àwọn aṣíwájú wọn nù kẹsẹ̀ yìí táwọn eléyìí nígbà wọn lẹ àwọn aṣíwájú wọn nímọ̀ ìgbàgbọ́ tí wọn nígbà wọn lẹ nítorí tí gbogbo ẹni tí ń tètè lórí ọ̀gá dédé máa tètè lórí àpẹẹrẹ garanti gbàtà àti ìtàn ìsìlámù ìtàn ní garanti àbá ìgaranti. àti mẹ́tẹ̀ kára sí láì lè bá lóyún sáṣà tó ń sọ. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹlẹ́kùn gbogbo tí ẹ máa ti lọ yìí ìdí tẹ̀ máa fi ń sáré tó ti máa ń tẹ́kẹ́lẹ́ máa ń tún tun iná ní kí wọ́n ti fi lọ́kàn balẹ̀ ìpè táwọn ṣe yìí kò lè ṣe fi kí wọ́n àwọn àtúbọ̀ àwọn ẹ̀rọ àtúbọ̀ wà lẹ̀ kí nǹkan yọ̀ já lọ wọ́n ti rí ìrànlọ́ kúndùnú pé ìlòdòdó làwọn ti wà lóye torí náà wọ́n náà lára ṣe sùúrù pẹ̀lú àwọn láti ṣe sùúrù òkú lórí ẹ̀ tó bá ti kú lórí ẹ̀ yóò dìde. tọ́ ǹjẹ́ àwọn ọ̀gá mi. mo wọ́n wà lẹ́nu ìgbà tí ọ̀gá ń jóná bóòlù tẹ́gbọ́ ọmọlẹ́yìn rẹ̀ kẹ́gbọ́n wa ti sọ fún wa fún sùúrù àwọn ọ̀gbọ́n ọkwa nígbà tí àwọn ọjọ́ bọ́ sínú náà tí wọ́n fi wọ́n fi kọ́lọ̀ wọn fi àwọn tó sin àwọn lọ́nà àwọn. nígbà tí bẹ̀rẹ̀ ní máa ń ṣe pàǹpà ó ní àǹfà kò sáyè fún pàǹpà máa ìnà olùlọ́sìlá gbogbo wa ti wá àtàwọn àtẹ̀yìn tí ẹ̀ ń jẹ́ kọ́ lọ́ọ́ fi fún wa lọ. àtìlọ́nà ṣẹbi gbogbo ara ti wá lọ lẹ́nu mi. إن الله قد حكم بين العباد. الله كذا لا يعلم إلا هو. ṣẹbi ẹgbàá pamọ́. ṣọlá ẹgbàá pamọ́. ẹni tó sì yàn lọ́nà ìlú ọmọ tó bá wọn tó yẹ kí ẹni tí wọ́n sì lọ́nà ọ̀hún àti ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ ti mà tó gbogbo ẹni tí ń bá ń tí ń kó yàn jẹ nínú nínú gbogbo tá a máa ti láyé kálukọ́ ọmọ tó yàn lọ́kàn balẹ̀ nísìnyí àwọn ọmọ tó yàn lọ́kàn balẹ̀ pé ẹ bá ti kú lórí flam ẹ ti kú lórí pẹ̀lú ẹ̀ sínú àgbẹ̀rẹ̀ ọ̀hánmi tọ́lá àdìwà ìṣẹ̀lẹ̀ tẹ́bá ti fi bẹ́ẹ̀ ẹ̀ ní wàhálà tó fi dà sí àmì ìṣọ̀rọ̀. ẹlòmíì ló ti sọ fún ibi àfihàn mọ́nà ọ̀rọ̀ torí kẹsìláàrì torí kọ́lù tó wá ti fi lórí àtìlẹ́yìn àwọn ilé ìmọ̀nà ọ̀rọ̀. bẹ́ẹ̀ kó lọ́wọ́ ọ̀rẹ́ ah, bàbá ti ní káwọn dà ẹ̀ òtà kásá ti kú lórí káàtì kálukú náà yóò múra títí. mọ́nà ọ̀rọ̀ lẹ́yìn kọ́ọ̀lù àtẹlẹwọ́ ìyẹn máa fa ìjọ ìyẹn máa ń jẹ wọn sábẹ́ òkú bẹ́ẹ̀ sì ti wọlé bàbá mi. àwọn náà kọ́ ọ́n lọ́ọ́ balẹ̀ lórí ìtẹ̀kọ́ sí i. subhanallah ìyẹn àwọn tí wọ́n gbà fún kókè ti bẹ̀. àwọn tí wọ́n gbà fún kókè ti bẹ̀ fún ọ̀yà ayé yìí náà gbogbo ẹ̀ mọ́. ìgbà bá gbà tètè tó làwọn kò yọ ọ́n àwọn máa rí ṣe àwọn máa rí náà àwọn máa rí lò. kí wọ́n yọ̀ láàrin gbogbo ẹni tí ń polongo sí ẹ̀fún wa gbígbà ní sòdò gbígbà ní kúrọ̀ àtúkọ́ náà sàn náà àjọ wọn. nítorí pé káwọn kọ́ máa sunu pẹ̀lú tiẹ̀ tó àfi kí ọlọ́run ọba kó fi yàn máa nà kó jẹ́ kí ènìyàn yíra. nítorí pé kálukú kò sí ìṣú tí fẹ́ lórí pé tiẹ̀ ṣùgbọ́n o ìmú gbogbo tí a bá ti pè mọ́ náà a gbọ́dọ̀ rí àkọọ́lẹ̀ kárí àkọọ́lẹ̀ kò tún tó bí kára láyé rẹ̀ lẹ́nu àwọn ẹgbẹ́ ọ̀nà tó yọ lọ́sí torí gbogbo títà lóko náà ti lábẹ́ ìsìláàmù yìí fún àwọn aráàlú láti náà mú wa wọ́n sì máa mú wa. ṣùgbọ́n káwọn kò àwọn tó lọ sí yọrù sí àwọn sàábé tá a bá kọ́ lè fún fìyà pé olùsẹ́ ẹni ká máa ẹsẹ̀ làwọn náà ṣe é àbí èyí wa dùn náà torí pé nínú gbogbo ẹjọ́ ti síwájú àwọn ẹjọ́ àti garanti fún kí làwọn sàábé àmẹ́lò sọ̀rọ̀ lọ́wọ́ àbíwá tó ṣẹlẹ̀ pé lágbájọ́ ọmọ sàmẹ́lò ọmọ àlùfẹ́lẹ̀ yóò la ọmọ làkàtìgbọ̀ ọmọ àlùfẹ́lẹ̀ àkéré lóṣù wọn àmọ́ kókó kàmíkà pípé nínú ọ̀pọ̀ ìjọ wà lẹ́nu tẹ́ ẹ máa sọ lé lọ dà ìtọ́lọ́ ló pè lọ́mọ àtẹ́nu ìtọ́ àtẹ́nu ló pè lọ́mọ àtẹ́nu àádó gbọ̀rọ̀ àádó fún ẹnìkan tó ń sọ rẹ̀. eléyìí ni ó fà yóò sọ kàlẹ́ tó lọ́ máa balẹ̀ sí àmì tẹ́tẹ́ ìwà lórí ìsìlámù tó máa ń lórí sọ́nà àbẹ̀wò àkànnà tó wà lọ́sẹ̀lẹ̀. bí kábàámọ̀ àbámọ̀ bẹ̀rẹ̀ yìí jẹ́ torí ṣe eléyìí ẹ̀jẹ̀ àtàgbà láti tẹ̀lé tó mú ṣe ìlànà wa ọjọ́ ń lọ ọjọ́ ń lọ oṣù ìgbàgbé alágbàgbà tó bá kú tó tó kú nínú àwọn ọmọdé kékeré àgbàlagbà tó ọjọ́ òkúta lóko tì í yẹ ṣùgbọ́n kò sẹ́ni tó kù tí ò ní kápá ń ṣe dáadáa àbáyé àti náà gbogbo kàlùkù ọ̀yọ́ kàlùkù ẹni tí tẹ́lẹ̀ yọ kábàá máa fi ìbáṣe kó máa fi fún bọ ọjọ́ wa ti tàbí fún dáadáa ìdájọ́ wọlé máa bọ ẹni ikú yọ kábàá máa fi ìbáṣe kó ń bọ ọmọ máa fi bọ ní fún ọba fún ìjẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tó ń pọn láyé wọn lọ lẹni tó lọ ní ọgbà kìí fún lẹni tó tó gẹ́gẹ́ lórí òkùnkùn ọgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tó ń pọn láyé káwọn lórí wa ti mọ ìfẹ́ ká sórí rẹ̀ ẹ̀jẹ̀ àtúntò àwọn tó sórí ìlú kọ́kọ́ káwọn tó mọ ìfẹ́ ká wọn bá sórí ìlú ọlọ́run kọ́ dákọ̀ jọ̀wọ́ wọn lè pẹ̀lú yín lọ́wọ́ lórí àtúntẹ́ ẹni tí wọ́n mi kẹfẹ́ rí lẹ́yìn ìpapọ̀ òdodo rẹ̀ ọlọ́run bàdá kọ́ máa ń fi wá lọ́kàn ẹni tó gé gùn fún máa ń fi wá lọ́kàn ẹni náà mọ̀ lẹ́ka rẹ̀ máa ń yọ̀ máa gé gùn fún ọlọ́run bá ìfẹ́ ni kò jẹ́ ọjọ́ ìfọ̀ ọlọ́run bá já túbá bá tó kú ọlọ́run túbá túbá tó ọ̀fẹ́ gbà wá tó kẹwàá fún ìgbà tó wá wa. àwọn kékeré yìí wọ́n ti kékeré ló wọn kékeré náà padà sí ìta pàṣẹ bẹ́ẹ̀ kárí gbogbo ìlú ilé ayé ọlọ́run máa fa náà dẹ́ wọlé àwọn kékeré tó so yìí pé àyùmá ní ìjọpọlọpọ ní ọlá tí ọpọlọ rẹ fẹsẹ̀ náà torí kí ẹni kò ní kí ni màá lọ sí ẹsẹ̀ náà wọ ọ lọ gbàgbé gbogbo ọdún gbogbo ọdún mùsùlùmí ni wa pé kú ìmọ̀nà tó tó lè sùn. wọ́n ti dára wípé àdúrà ìjọsìn àti ìwọ ọlọ́run ọba látàrí fífẹ́ dáńbí ọ̀pọ̀ dàpọ̀ tí wọ́n ní mùsùlùmí dáhùn ọ̀gá ìlà tí àwọn náà lọ́kùnrin wọn lẹ́yìn ọ̀lọ́wọ́ àríwá rẹ̀ sílẹ̀ ràn wá lọ́wọ́ lórí ara wa ràn wá lọ́wọ́ lórí ìfẹ́ ẹnu wa ràn wá lọ́wọ́ lórí ìfẹ́ kúkú ọkàn wa mẹ́tẹ̀ẹ́ kí àti dáná ti wá lórí ẹ̀ka tí wọ́n lọ́kàn nínú ẹ̀ sí gbọ́rọ̀ fífi ìdúdà sí nínú ẹ̀ jẹ́ kí ìmọ̀ náà àti ìmọ̀lẹ̀ àkùrán súnà nílò Muhammad sọlọ́wọ́ àṣìṣẹ́nà kò sí wàlá àti náà ìgbà ìyáàmà nínú ìgbà àríwá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك